سبحانك اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمه الله وبركاته ذكر المؤلف الحافظ الكبير ابن حجر رحمه الله تعالى في الحديث الخمسين حديث أنس رضي الله عنه قال رأى النبي صلى الله عليه وسلم رجلا وفي قدمه مثل الظفر لم يصبه الماء فقال ارجع فأحسن أخرجه أبو داود والنسائي وعنه رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم يتوضأ بالمد ويغتسل بالصاع إلى خمسة أمداد متفق عليه وعن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب أبواب الجنة الثمانية يدخل من أيها شاء أخرجه مسلم والترمذي وزاد اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين الحمد لله الحافظ ابن حجر رحمه الله تعالى nínú hadithi ti àádọ́ta wọ́n mú ẹgbàá wọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Anas ibn Malik ọlọ́run bá kó yọnu sí i. ó ní anabi wa ìkẹ́ àti ọlọ́run bá kó máa bá rọ́ jùlẹ̀ wọ́n rí arákùnrin kan o. وفي قدمه مثل الظفر لم يصبه الماء أي كانت كل سيرة كما به كان تسقومي ودبه فقال النبي صلى الله عليه وآله وسلم وصفني به ارجع فأحسن وضوءك فلا قلت تعالوا لا رسيك padà kọ́ ọ lọ tún àlùwàlá rẹ ṣe kése pé tún àlùwàlá ṣe níṣẹ́ lọ tún àlùwàlá rẹ ṣe kódà ètò ṣe àlùwàlá ni ṣùgbọ́n ibi tó kù sí tún ṣe ìtumọ̀ fa ahsin wudu'ak akhrajahu Abu Dawud wan-Nasa'i Abu Dawud àti ànàsáì àwọn náà gba hadith yìí wá. hadith ń tọ́ka sí bí anabi muhammed sallallahu alayhi wa sallam bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa mójútó ohun tí àwọn ọmọlẹ́yìn wọn ń ṣe bó ti ṣe dáa àti ibi tó bá kù díẹ̀ sí i nítorí wípé anabi wa anabi kẹni sallallahu alaihi wa sallam wọ́n sì wà wọ́n sì fi wá mọ̀nà láti sọ fún wa ètò bá kù díẹ̀ káàtó nínú táǹsì kálíbà àtàtúnṣe rẹ̀ ètò máa ń ṣiṣẹ́ dáadáa wọ́n túbọ̀ kí wọn lẹ́yìn láti múra sí ní ṣíṣe eléyìí lọ́fàá. tó fi jẹ́ pé ńgbà tó ṣe àlọ́ àlá tán ànábì ipa àlọ́ àlá rè pé wọn àdákẹ́ ṣùgbọ́n tí wọ́n sọ fún ohun tó ti ṣẹlẹ̀ àlá rẹ̀ àti ntọ́ yẹ kó ṣe gbogbo mùsùlùmí yẹ kó gbogbo mùsùlùmí tó jẹ́ ànábì ọlọ́run ròyìn wọn pẹ̀lú kan ìròyìn tó ṣe wípé ohun gbogbo èèyàn ká pé irú rẹ̀ náà tọ́sùn láwọn ẹni tí èsè mùsùlùmí ìròyìn náà ni pé kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar ẹ̀yin lè jẹ́ èyí tó lóore nínú ọ̀dọ́ pátákáfà ọlọ́run bá kó yín jáde. ó kó yín jáde sí àwọn èèyàn ìfẹ́ yín onáníkẹ́ máa fi àwọn èèyàn lọ kún ṣe dáadáa kẹ́ẹ̀sì máa kọ̀ fún wa láti ṣe ìbàjẹ́ nínú ká pé ní dada dáadáa onáníkà pé ní lọ sídìí kásẹ̀sì nínú kíkọ́ tí ọ̀dá fún ni onáníkà rí pé nìkan ṣẹ̀sìn lọ́nà tó kù díẹ̀ káàtó káàtó ṣe bẹ́ẹ̀ náà i. nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith láti ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam làlùwalá la rí ó sì àlùwalá wọ́n rí i pé àyè kan fẹ́ kú lẹ́sẹ̀ rẹ̀ èyí tó mi ò dé wọ́n ní kó lọ tún àlùwalá rẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ni síbẹ̀ ẹ̀ mà nípa tẹni tó kírun tó sì pé irun tiẹ̀ tó kí irun tiẹ̀ ló kí bàtúbà aṣọ tí kò dáa anabi sallallahu alayhi wa sallam ṣé wọ́n sọ fún náà pé irji' fasalli fa innaka lam tusalli lọ tún irun rẹ kí lọ kírun torí pé ètò ìtẹ́lẹ̀ kò tí kírun bẹ́ẹ̀ náà ni ẹni tó pẹ́ran kan tó kírun ayé ní ọjọ́ ọdún léyà ó bi anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn. pé sọ́mu àlọ́ ṣùgbọ́n ànábi ọ̀sọ̀lọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ wọ́n sọ fún pé rárá o ẹni tó bá pa ẹran síwájú kátó di kírun ntọ́pa ni kẹ́pṣù ṣẹ́ ọkàn pé ẹran lásán ni kò tí ì pé ẹran léyà èyí tó náà bá fi pa láṣẹ. tí gbogbo ilé ìbáyé wa á rí i pé àwọn tá a jọmọ lẹ́yìn téèyàn kan bá ṣe ń tún dá níṣẹ́ ló yẹ káràn lọ́wọ́ lórí àtúntúnṣe mi téèyàn kan bá sì ṣe ń tí ọ̀dá àbó ṣe àṣìṣe níṣẹ́ ló yẹ ká pàkíyèsí rẹ̀ láti tún àṣìṣe yẹn ṣe nítorí pé al-mu'minu mir'atu akhi gbogbo olùgbàgbọ́ òdodo dengi lọ́jọ́ fọmọ ìyá rẹ̀. láyé dáadé ń sálọ ọlá lọ́pọ̀lọpọ̀ ọgbà láwọn fojú wa gán ní àtúnṣe tí àwọn ọmọ ìyá wa ń ṣe nínú àlùwàlá wọn bí wọ́n fi àyè kan sílẹ̀ láì mọ̀ pé àwọn fi sílẹ̀ torí kó kúkú dájú pẹ́nìkan ò ní máa mà kó ṣe àlùwàlá rẹ̀ lájàmbàpọ̀ àlùwàlá kọ́ wa tírú ẹ̀ bá ṣẹlẹ̀ alimọ́mìnú mẹ́rọ́tò àfi ó sàlámù alaykum alùpàlàyìn ibi bàá ẹ̀ ti fọ̀ dáadáa kò sí àbùkù mẹ́ kọ́dà dáadáa gan ni tí mùsùlùmí bá ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀yà wọn eléyìí á mú kí ìlọsíwájú kọ́ bá wa láwùjọ wa. tọ́ wọ́n ní anábìsọ̀lá àṣẹlẹ̀ wọ́n rí ọkùnrin yẹn ṣé eléyìí ò sínú pé yẹn dá sí ní ọkàn. torí pé wọn nù hadith látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam fíkẹ́ min xusni islámi lmọ́ọ̀ì tọ̀rọ̀kọ̀ ọ̀mọ́lá yaani anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ nù dada ìsìláàmù èèyàn kéèyàn pàǹtí ọ̀kan tí ọ̀kan kọ̀ pàtì ṣé eléyìí ò sínú pé èèyàn ń subolation. kẹ́ẹ̀sì jẹ́ aláyọnusọ alátojúbọ̀ kẹlà eléyìí òsì mbẹ torípé eléyìí mbẹ nínú ad-da'watu ila al-khayri idha turika wan-nahyu 'anil munkari idha fu'ila mbẹ nínú pípé àwọn èèyàn lọ sí di ẹsẹ rere ní ìgbà tí a bá rí pé àwọn èèyàn ti parí rẹ ṣíṣe ó sì nínú kíkọ ìbàjẹ́ ní ìgbà tá a bá rí i pé ìbàjẹ́ nǹkan làwọn èèyàn ń ṣe. torí di eléyìí mábìlà fún táwọn èèyàn sọ nípa pípọ̀ ń dá sí ti ọkàn lópin ìgbà tó bá ti pé ẹsẹ̀ tọ́lọ̀ ẹsẹ̀ lẹ́tà níbi sọ̀rọ̀ àríwá àríwá sẹ́lẹ̀ ni wọ́n bá ń pè yàn lọ sí lópin ìgbà tó bá ti pé tí ṣe tí ọ̀dà lọ́n pàkíyèsí kí wọ́n tún ṣe torí kó lè bàa dáa torí kẹ́sìn tí wọ́n ń ṣe kó lè bá àti àtẹwọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa. wọ́n ní wọ́n rí ọkùnrin yẹn tó ṣe àyè kan lẹ́sẹ̀ rẹ̀ àyè kéré ó dà gẹ́gẹ́ bí èékánná. so ṣé àní sọ pé wọ́n kọ́ lílù وترك القليل من مواضع الوضوء عفو تبقى في الدية سلك láìpọ̀ nínú àwọn àyàlú alá náà ní sọ pọ́nà ti sàmójúkúrò rẹ̀ ni nítorí pé al-qalilu mulhaqun bil-'adam ẹ bí òfin tó sọ pé gbogbo tó bá kéré àdàpọ̀ máa ń tí ò sí ni bí ìgbà tó sìn kankan ni kàlá torí pé tarku al-qalili ka tarki al-'udwi fil-wudu' ay tarku al-lum'ati ka tarku ghasli fẹ́lẹ̀ wò bò yìí káfí àbújá ìjẹkù kan sílẹ̀ láì fọ̀ nínú àlùwàlá ó dàbí káfí odidi oríkè kan sílẹ̀ nínú àlùwàlá lèmàdá lèwòjú bẹ̀lẹ́sìtìyàẹ́bì fi màwọ́ọ̀gà ìhọ́sìlẹ̀ fẹ́lẹ̀ wò bò torí pé ọ̀ràn àyàn lọ jẹ́ ká fọ̀ ní fífọ̀ tí ó kárí gbogbo àyè ibi tí wọ́n ní ká fọ̀ nù àlà yàtọ̀ sí àyè tí wọ́n ní ká ṣe kí ni ká fomi pa torí de ilé ìlú ti jẹ́ pé kò sí kékeré kò sì sí ní ńlá tó o bá ti lè fi àyè kan sílẹ̀ láì pọ̀ nínú àlùwàlá apàkìtì rẹ̀ kò sí bẹ́ẹ̀ wà ìlà tó bá lọ fi irú rẹ̀ kírun àti kò ṣeré tọ́ wọ́n ní ó fi àyè kan sílẹ̀ tó ọmọ gẹ́gẹ́ bí èékánná láì jẹ́ kòmíkà eléyìí ò túmọ̀ sí pé bóyá ọkùnrin yẹn kò farabalẹ̀ sàlùwalá kò sì túmọ̀ sí wípé kíkanjú tó kanjú ló mú fàyè kan sílẹ̀ ṣùgbọ́n ọmọ èèyàn ọmọ èèyàn náà ni ọmọ ẹ̀jẹ̀ gbogbo gbà ó lè farabalẹ̀ sàlùwalá kí àtúnṣe ọ̀sẹ̀lẹ̀ ó lè farabalẹ̀ sàlùwalá kí gbàgbé ọ̀sẹ̀lẹ̀ kó lérò pé òun ti fọ agbọ̀n bí tí ò ti fọ̀. kọ́ta ara rẹ̀ fàyè kékeré yẹn sílẹ̀ ó sì ṣeéṣe kó jẹ́ pé ìgbàgbé ló ṣe tí ọmọ pò wọ́n fọ́bẹ̀ tó fi dìde ń dìde pò ń ti sàlù àlátán eléyìí tó túmọ̀ sí pé lamiusub holma eléyìí jọ́kan nínú àwọn ẹ̀rí èyí tá a máa lò láti tọ́ka a gbà lérò pẹ̀lú gbogbo tí wọ́n ní ká pọ̀ nínú àlọ́ ohun tá a gbà lérò pẹ̀lú gbogbo oríkèé tí wọ́n ní káfọ̀ náà lọ alá ni àpọ̀kárí. nítorí lẹ́yìn yusuf olùmọ́ wọ́n mọ gẹ́gẹ́ bí èékánná wọ́n á ní eléyìn ìdáná bisalòlá àṣọlá ń rí lára rẹ̀ tó bá jẹ́ pé ó ti tó wípé kó mi ọ̀kìn tó pọ̀ jù nínú ààyè tó ń fọ̀ èwo wá ní káyè kan sẹ́kù ọmọ bí èékánná nígbà tí omi ti kan púpọ̀ àní sọ pé wal qalilu في مواضع الغسل في الوضوء ليس ملحقا بالعدم torí ẹ tí ẹ máa fi àyè kékeré sílẹ̀ nínú àwọn àyè tí wọ́n ní ká fọ̀ nínú àlùalá àní pé ìdájọ́ rẹ̀ ó ní ìdájọ́ àfilẹ̀ àfilẹ̀ náà. tọ́ àníṣòwò àríwá àríwá sẹ̀lẹ̀m wọ́n wá sọ fún yín pé ẹ̀rọ jẹ́ padà padà ó túmọ̀ sí pé ọgbọ́dọ̀ tún padà síbi tí ó ti sàlù aláwọ̀ bí ìgbà tó sọkè ní mọ́ṣáláṣí wọn ti rí wọn á ní kó padà síbi tó ti sàlù alá eléyìí ti ń túmọ̀ sí wípé wọ́n ń pè é lọ síbi yóò wá omi tí ó fi fọ àyè ibi tí ó tún sí ọ eléyìí ti ń túmọ̀ sí pé kò tó kó o mú omi tó sẹ́kù lórí rẹ̀ ńgbà tó fọ mi parí kọ́ wa rọra fi ra ẹ̀wọ̀n ẹ̀rọ̀jẹ̀ padà kò sì tó kámú mi tí ó sẹ́kù níbi irùngbọ̀n wa tó bá ti bọ́ sí wa lọ́wọ́ ká rọra fi pa ó sì tún túmọ̀ sí pé ẹ̀rọ̀jẹ̀ kò tó kámú tọ́ ẹnu wa káwa fi ra bẹ̀ pèsè bí ọ̀wọ́ kí gbogbo ọ̀sá ti wẹ̀sì náà ni kí wọ́n á ló dé ta ìfitọ́ sálù àlá èròjì yẹn ọkọ̀ kà sí pé omi ó tún wá omi tó fi ṣe kíni tó fi ṣe àtúnṣe àyèbí tí ó ṣẹ́kù yẹn. wọ́n á ní fa ahsin wudu'aka kó tún àlùwàlá tó ti ṣe ṣe yẹn ní kálọ̀ àlá tó ti se. ń bẹ àmọ́ lọ́ọ́ tún ṣe. ó ti sàlù alágbègbè ti dáa báyìí tó fẹ́ yìí ṣàtúnṣe rẹ̀ kó o ṣe àtúnṣe àlùwàlá rẹ̀. hadith yìí tó bá wọn dáadáa kò tọ́ka sí pé ẹni tó bá ṣàlùwàlá tó fi àbújá ìjẹun kan sílẹ̀ ọ̀ràn àyàn ni lórí rẹ̀ pé kó tún àlùwàlá ṣe kò tọ́ka sí la min qaribin wala min ba'id. ìdí tọ́ka sí ni pé gbogbo ẹni tó bá ti ṣe àlùwàlá. tó bá fi àyè ibì kan sílẹ̀ ntí à ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ni kó ṣàtúnṣe ibẹ̀ lẹ́yìn náà ìgbà tí wọ́n sọ pé àyè ibi tí wọ́n kó fi sílẹ̀ ó fi àyè tó mọ gẹ́gẹ́ bí èékánná sílẹ̀ ń bẹ̀ láìpọ̀ wọ́n sọ pé ẹsẹ̀ ni ẹsẹ̀ yún. ọkàn ṣẹlẹ̀ wípé ibẹ̀ ni wọ́n fi àyè kan sílẹ̀ ń bẹ̀ láì fọ́ ni falaysat maqsudatan li dhatiha kìí tó ń gangan la gbàlérò fúnra rẹ̀ pé tọ́ba jẹ́ ẹsẹ̀ adé pé wàá ṣe àtúnṣe rẹ̀ yàtọ̀ sí tọ́ba jẹ́ apá àbí yàtọ̀ sí tọ́ba jẹ́ ojú rárá gbogbo bí tó bá lè jẹ́ nínú àwọn àyè tá a máa fọ̀ nínú àlọ́ àlákíláàsì á ṣe àtúnṣe ibẹ̀. torí ẹ̀ náà sọ pé nínú usul al-fiqh dhikru àbí takhsisu ba'd afrad al-'am bi-dhikr la yadullu 'ala al-khusus ifrad ba'd afrad al-'umum bi-dhikr. la yadullu ala al-khusus ala al-takhsis kí ẹ dárúkọ kan nínú nǹkan púpọ̀ tó fi kan náà kárí kò túmọ̀ sí pé nǹkan yóò nìkan la fún nídàájọ́ ìyàtọ̀ táwọn yòó. إفراد بعض أفراد العموم بالذكر لا يدل على التخصيص ká dárúkọ apá kan nínú àwọn nǹkan púpọ̀ tó ṣe pé under the same rule ni wọ́n jọ wà kò túmọ̀ sí pé a ti separate eléyìí kúrò lábẹ́ àwọn yòókù ìyẹn ni pé tí dídárúkọ tí wọ́n dárúkọ pẹ́sẹ̀ ni wọ́n fi àyè kan sílẹ̀ tí wọ́n ò fomi sí kò túmọ̀ sí pé tó bá jẹ́ pápá ni wọ́n pè máa bá àrùn rẹ lọ kò burú kò sì túmọ̀ sí pé tó bá kójú ni wọ́n sọ pé máa bá àrùn lá ṣùgbọ́n eléyìí kẹlẹmẹta ńlọlọ́n ti kọ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe lọ́lọ́n ní kọ́ ṣẹlẹ̀ sẹ́sẹ̀. tó torí pé kẹ́nìkan wọ́n bá sọ pé ìdí tó fi ní kí ọlọ́sà tún ṣe bẹ̀ ni pé àdéhìí kan tó ti síwájú tí wọ́n sọ pé wáyé lọ́n lè àkọ́ bìmínà náà á àfa ẹsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ga pọ̀ ní àlùwàlà tó yé kẹ́nìkan wọ́n bá wọn sọ bẹ́ẹ̀ tó láti mọ̀ pé eléyìí wá gẹ́gẹ́ bí àpèjúwe ni kò túmọ̀ sí pé tó bá pẹ́ apá wọn ti rí i wọn ò ní sọ pé kọ́ lọ tún ibẹ̀ ṣe kò túbẹ̀ sí pé kí wọ́n kójú wọn rí kó fi ibì kan lẹ̀ wọn ò ní sọ pé kó tún bẹ̀ ṣe wọn á sọ pé kó tún ṣe. ìdán sílẹ̀ bá yé wa wọ́n ní kó lọ ṣe àtúnṣe àlùwalá rẹ̀ wa hadha al-hadith hadithun sahih ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí ẹgbàwọ́ ọ̀rọ̀ tó gúnrégé tó lálàáfíà ìdán ẹjẹ́ gbẹ̀rín bẹ́lẹ̀ fún apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn hànàfíyà àti àwọn ṣàfíìyà nínú rìwáyà kẹtọ́ alọ́dọ̀ wọn wípé gbèsè dandan òní kí àti àlùwàlà wa ní tẹ̀lé ń tẹ̀lé àyìnlá tajibul muwalatu fil wudu pé kìí ṣe dandan ní ká ṣe àlùwàlà wa ní tẹ̀lé ń tẹ̀lé bí màánà olùkọ́kọ́ ṣe àlùwàlà kó ṣe débi afọ́jú kọ́ fọ́jú kó tún wá jókòó lọ sáà nígbà tó bá yá kó tún bẹ̀rẹ̀ sí fọwọ́ nígbà bá yá kó tún jókòó lọ sáà nígbà bá yá kó tún fọwọ́ parí tó bá tún pẹ́ lọ títí kọ́ fọ́ pàtí tẹgbẹ́ bá ti rí gbẹ́sẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ kó tún fọṣẹ wọ́n ní màá fi máa lá ìṣúká lẹ́fẹ̀ẹ́ rẹ̀ lé wọn nítorí ẹran tí ọkùnrin báyìí ó ti sàlọ láti pẹ́ sá àbí ó ti sàlọ láti pẹ́ ó ti sàlọ láti pẹ́ ó tún fa ètò ti sàlọ alálẹ sá ọwọ́ nu mọ́ṣáláṣí sá nígbà tó wọn mọ́ṣáláṣí wọn yẹ ẹsẹ̀ rẹ̀ wọn á sọ fún pé ẹrẹjẹ ó ti pẹ́ àbí ó ti pẹ́ ó ti pẹ́ wọn ò ti sọ yìí pé tún àlùwàlá rẹ̀ ti lọsùn wọn sọ pé tún àlùwàlá rẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣe ni wọ́n sọ wípé tí a tún ti àlùwà láàrẹ̀. ولو كانت الموالاة في الوضوء واجبة لصدر الأمر بإعادة الوضوء لا بتحسينه tuba yẹn kíkẹ́ sí àlọ́ aláǹtẹ̀lé ńtẹ̀lé bá dọ́ra yẹn ni nítorí Ànábì sallallahu alaihi ọba fi kọ́ aláṣẹ ni pé kí lọ tún àlùwàlá rẹ ṣe lọ́tún kìí ṣe pé lọ ṣe àtúnṣe àlùwàlá tó ti ṣe. wọ́n ní ẹ̀rí tàwọn nínú àwọn ẹ̀rí àwọn ni. àwọn olùmọ̀mí ti sọ pé lára ọ̀ àníká ṣe àlùwàlá ní tẹ̀lé ń tẹ̀lé ọ̀ràn yẹn. lè má dá wọ́n nítorí pé rìwáyà yìí rìwáyà kan ni a lè gbọ́ yé láì wo rìwáyà mi ṣé ṣe àtúnṣe àlùwàlá rẹ ni wọ́n gbà lérò ń bẹ̀ ni àbí tún àlùwàlá rẹ ṣe láti bẹ̀rẹ̀. èwo gan-an lànàbì sallallahu alaihi wasallam ni wọ́n gbà lérò ń bẹ̀. wọ́n lọ wá nínú rìwáyà mi. ìgbà ànábì Muhammad sallallahu alaihi wasallam ra'a rajulan yusalli kò tún sàlàyé. wọ́n lé ní ọkùnrin kan tí ń kírun. ẹ̀rí ó ti sàlọ̀ aláta ó ti wọ mọ́sálásí ó ti bẹ̀rẹ̀ sí ní kírun. ló máa tún kọ́dọ̀rọ̀ dẹ̀rọ̀ hẹ́mi ní òkè ẹsẹ̀ rẹ̀ àyè kékeré kan bẹ́ẹ̀nbẹ́ tó ma gẹ́gẹ́ bí ìtọ́rọ́ lam yusuf halima tó ti kú mi ọ̀kan ó sì ti ń kírun lọ. فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء النبي صلى الله عليه وسلم قال سكبي قل توان ولا سلاتي بري طب هذه والصلاة وتوان كتتون يكي هذه وبإمام أحمد رحمه الله تعالى ليه نقول نتوبة وني jayyid ọ̀dà táwọn olùmọ̀mí sọ pé hadith sahih ẹgbàáwọ̀ ọ̀rọ̀ ìgúnrégé wọ́n takora wọn àbí takora wọn. bàbá kọ̀kọ́ ó ní lọ ṣe àtúnṣe àlùwàlá rẹ̀ èyí tó o ti ṣe. tẹ́lẹ̀ kejì sọ yìí pé lọ tún àlùwàlá rẹ̀ ṣe láti bẹ̀rẹ̀ wọ́n takora wọn àbí wọ́n wọn wọ́n takora wọn because tẹ́lẹ̀ kọ́kọ́ tọ́ka sí wípé kìí ṣe dandan ẹnìkan ṣe àlùwàlá ní tẹ̀lé ń tẹ̀lé kìí ṣe dandan ẹnìkan ṣe àlùwàlá ní tẹ̀lé ń tẹ̀lé torí pé wọn ò sọ kí àlùwàlá tó ti ṣe kó tún tún ṣe láti bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé ètò òtún ṣe dáa ọwọ́ ibi tó kù sí ni kò tún ṣe ṣùgbọ́n ìgbà wọn rẹ̀ lẹ́ẹ̀kejì òun túmọ̀ sí pé ìgbà tó ti lè fi irú àyè yìí sílẹ̀ ní ẹsẹ̀ rẹ láì jẹ́ kó mi kàn á jẹ́ kí gbogbo àlùwàlá tó ti ṣe tẹ́lẹ̀ ńkọ́ kìí sàlùwàlá ó ti bàjẹ́ àyàfi kó o tuntun ṣe láti bẹ̀rẹ̀ kó o ṣe lọ. àdìsàn takora wọn torí ẹ̀ lọ́dọ̀ àwọn ìmáàmù Malik ìmáàmù Shafi'i nínú ẹgbàá ọ̀rọ̀ kan àti ìmáàmù Ahmed àwọn sọ yìí pé wal muwalatu wajibatun min wajibatil wudu kama ṣe àlùwàlà ń tẹ̀lé ń tẹ̀lé ọ̀ràn àyàn kan nínú àwọn ọ̀ràn àyàn àlùwàlà ọ̀ràn àyàn kan nínú àwọn ọ̀ràn àyàn àlùwàlà. tọ́ tó bá jẹ́ ọ̀ràn àyàn kan náà àwọn ọ̀ràn àyàn àlùwàlà wọn láti ti ẹ̀rí wa ni torí pé ó ti ṣàlùwàlà ó ti bẹ̀rẹ̀ sí ní kírun ó ti pẹ́ sígbà tó ṣàlùwàlà torí ẹ̀ ni wọ́n ṣe sọ yìí kó lọ fọbẹ̀ lásán tún gbogbo àlùwàlà rẹ̀ sí nínú tó àwọn kọ̀ọ̀hán máa ń sọ ó ní wípé àlùmọ̀ọ́lẹ́ ó máa ń wáyé ká máa sàlọ̀ látẹ̀lẹ́tẹ̀lé máa wáyé látàrí káyí pé oríkèé tá a fọ̀ kẹ́yìn kò tí ì gbẹ ká tó bẹ̀rẹ̀ sí ní fò ìtọ́tẹ̀lé oríkèé tá a fọ̀ kẹ́yìn kò tí gbẹ ká tó fọ èyí tó tẹ̀lé tó bá ẹni tí wọ́n rí péńtì ń kíọ̀ tí wọ́n sì rí pé àyè kan sẹ́kù lẹ́sẹ̀ rẹ̀ láì jẹ́ fómi kan ṣé oríkèé yẹn ti gbẹ wọn ti rí ọ̀dà tó pé kò sí ìgbẹ́ ṣé tó bá ti gbẹ hàn ní ọmọ bí tó mi kàn yàtọ̀ síbi tó mi ọ̀kan so nígbà tí òtún sí ìgbẹ́ ẹ̀yin náà lè sọ kúta lè bá àmọ́ fún sàlọ láńtẹlẹ ńtẹlẹ oríkèé kan ọgbọ́dọ̀ sí ìgbẹ́ ká tó fọ mi ó túmọ̀ sí pé ìṣètò tẹ̀léǹtẹ̀lé náà ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ ńgbà torí kéèyàn ò tí ì ṣèkínni tí ò tí ì gbẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ fún yín kíkọ́ lọ tún àlùwàlá rẹ̀ sí lọ́tún ó túmọ̀ sí pé bọ́ọ̀bì tún láyọ̀ ń bọ́ọ̀bì ńjẹ́ fi sàmì kì í sàmì oúnjẹ fi sàmì yẹn kì í sàmì gbọ́dọ̀ láti wá mọ̀ mọ̀ àlẹ́ onáníkà sàlùwàlá gẹ́gẹ́ bá nàbísọ̀ láì wò pé sóríkè ti gbe àbí òtí torí pé ti gbẹ àbí òtí gbẹ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùwàlá tó jẹ́ pé bóyá wọ́n ti ya iṣẹ́ kan sí iṣẹ́ kan jù àwọn náà sọ pé àlùwàlá àwọn ọmọ aláàtì wà mẹ́. ẹ sì mọ̀ pé gbẹ oríkè ọ̀gbẹ ó yàtọ̀ láti ìgbà kan sí ìgbà kan àsìkò ẹ̀rùn ó yàtọ̀ sí gbòòjò ó yàtọ̀ sí gbòòyẹ omi lè tètè a kì í sì fi nǹkan kan sàmì fòfin ẹ̀sìn ní nǹkan tó ṣe pé láyọ̀ ń bọ́ bí tó dáwọ́ mọ́ni ní tó ṣe pé kò ní lójú kan náà gbogbo gbà. ṣèjẹ́ tó bá yí wa bẹ́ẹ̀ àwọn yìí àwọn fi àdéhùn yìí tẹ̀lé lórí pé ọ̀ràn àyàn ní ká máa tàlù àlá ń tẹ̀lé ń tẹ̀lé torí tó bá yẹ kó tó kọ́kàn lọ fọbẹ̀ wọn ò bá sọ pé kọ́ lọ fọbẹ̀. tí wọn lè fẹ́ sọ ń pa àdéhùn alákọ̀ọ́kọ́ wọn ní tùmọ̀ àdéhùn alákọ̀ọ́kọ́ ìnìtùmọ̀ àdéhùn táwa lò. fa ahsan wudu'ak ìyẹn ni pé kó o ṣe àtúnṣe àlùwàlá tó o ti ṣe ìtumọ̀ rẹ̀ ni pé kó o tún àlùwàlá tó o ti ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. torí pé wọ́n ní tàṣínù ṣe kọ́dé yàtọ̀ tẹ̀wé ìrànwọ́ ọ̀hún wọ́n bẹ ti dẹ́ ọ̀hún mí jẹ̀bi tó tó nǹkan ṣe ó ṣeé ṣe kọ́ gba kádàáwó ká tún wá ṣẹ̀ṣẹ̀ tún sí láti pilẹ̀ fa nígbà tó gbélé fún yàn kókó wọn bá ọkọ wọn wá kọ́lé on no foundation ẹsì fẹ́ kọjá mẹ́ta kò sí irin kò sí kan wọ́n ti kọ́ta alákòókò tán wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ kejì wọ́n á ní ẹ àmọ̀ fún àníwẹ̀ àmọ̀ fi pílà sí ni so àwọn ẹnjìníà wa dé wọn ni àà nù a bá ti bá yẹn irú àwọn ibi tó ń wó ká yẹn irú rẹ̀ ni ó di. tí wọn bá kò sí ṣe kò sí àìsí pé owó nínú fa nínú tútù nǹkan sí náà ní ká wó ń gbà mí. so nítorí di eléyìí ló ti jẹ́ pé nínú tútù ọ̀rọ̀ aláṣẹ òun náà ní ká fẹ́ pé ìta àti ṣe tẹ́lẹ̀ kì sàlù aláṣẹ tuntun sí. wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ẹni àkọ́kọ́ náà ni àkòyé yín hadisi tẹ mú wáyé wọn nàbí sallallahu alaihi wa alihi wa sallam wọn pa láṣẹ fíkẹ́ kó tún àlùwàlá rẹ̀ sí lọ́tún ìtumọ̀ rẹ̀ ni pé kọ́ fún ààyè ibi tó ṣẹ́kù pẹ̀lú omi tuntun nítorí pé ọwọ́ fífọ bẹ̀ ń kú bò ó tó yé wa ọwọ́ fífọ ààyè ibi tó ṣẹ́kù kí ni wọ́n ń pè wọ́bó àlùwàlá náà wọ́n pè torí àlùwọ́bó mi màánà alùpàpù torí wọ́bó ìtumọ̀ rẹ̀ ni ká fọ̀ nǹkan ilé ẹ̀ náà ń pè ní fiqhul hadith èyí títíra ìdálé lórí kíkà sí fún ọkàn máa sọ̀rọ̀ nàìjíríà yẹn gbọ́ nínú àdéhùn pé ọ̀dọ́ fún wọn takora wọn. so nítorí di eléyìí wọ́n ní àdéhùn ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ túmọ̀ sí ṣùgbọ́n lọ́dọ̀ sí kí ló túmọ̀ torí kí ni ìsìn ẹgbọ́n sísọ àbẹ̀sọ̀mbì ó ní. فأمره النبي صلى الله عليه وسلم an yu'ida al-wudu'a was-salah anabi sallallahu alaihi wasallam wọn apalásẹ kó tún àlùwàlá àti ìrun kì kó tún àlùwàlá àti lọ́tún kó sì tún ìrun kì ṣùgbọ́n ẹwọ àdìsẹ́ náà kọ̀kọ́ ẹrù jẹ́ fa ahsan wudu'a padà kó o ti àtúnṣe àlùwàlá tó o ti ṣe. èwo lọ́rọ̀ anábìnú méjèèjì. ارجع فأحسن وضوءك تلقف فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة النبي صلى الله عليه وسلم قال قلنا الولاء شركي owó fún ara lákòókò náà ná ayọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tó wà náà náà náà rìpọ́tù ni rìpọ́tù á dàbí ọ̀rọ̀ torí ẹ̀ ẹ̀rí pé ẹ̀rù jẹ́ padà kó o àtúnṣe àlọ́ aláta òtítì. ṣùgbọ́n lẹ́yìn àgbọ̀yé sọ́ábẹ́ ni pé ànábì wa pa láṣẹ wípé kó tún àlọ́ àlá rẹ̀ sí lọ́tún kó sì tún tún rẹ̀ sí ṣé ó ṣe ti kẹ́ni kan wá tó sọ pé ìgbà tó yẹ pé tala kọ́kọ́ directly ànábì sọ eléyìí sàábí lọ gbọ́ yé pé tí wọ́n sọ fún o nìyẹn so ẹ̀yìn sì lè kó ṣeéṣe kọjá pé tí wọ́n sọ fún ni pé àní kò ṣe àtúnṣe àlùwàlá tó ti ṣe kò ṣe amendment ẹ̀ so kọ́ wa lọ kí ọkọ máa bá àrùn rẹ lọ tó ṣe ṣe ká ṣe ṣe torí sàábí ni òkè sàbẹ gbédè àwọn gbédè sàbẹ lóye àwọn lóye tó wọn tó yé wa sàbẹ sì tún rí tọ́sẹ̀lẹ̀ because wọ́n ní kó tún àlọ́ aláṣẹ yóò máa wò ó tó tún ṣe ni kó tó report power kó tó tún kí tó tún tún bẹ̀rẹ̀ kó tó report power àmọ́ àwa wípé ẹ jẹ́ fa axel wo mọ́ àwa lè pe àná wa pa aláṣẹ kọ́ lọ tún àlọ́ aláṣẹ kó tún ṣe láti pilẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ní sẹ́yìn pé láyè sẹ́ express ni kò sẹ́ni tó ráyè pé bó wọn wí gangan so ṣùgbọ́n àwọn sábẹ́ àwọn máa ń tẹ̀lé ó túmọ̀ sí pé àdéhùn méjèèjì yẹn àdéhùn rìwáyà oríṣi méjì lọ wá nípa rẹ̀ tó bá yẹ kó tẹ̀lẹ̀ kan náà ni ajẹ́pẹ́ kálukú ó ṣàlàyé ń tọ́gbọ́ àbí ń tọ́gbọ́ yìí wọ́n lẹ́sẹ̀ ètò fihàn lọ́kàn bàbá rẹ̀ ń bí òun náà ni pé kọlọ tún àlọ aláǹsì gbogbo àlọ aláǹkọlọ tún sí tó bá ti fi kírun kó tún un kí lèmi àtàkọrọ fi ṣẹríya ànátòrókà mẹyẹrẹ ìbúná ìlàmàlà yẹrẹ ìbúná káfí ti ń ṣe wá ní ròyìn ròyìn sílẹ̀ lọ sí ìdíjọ́ ìṣe wá ń ròyìn ròyìn torí pé nǹkan kan tún ṣẹ́kù tá ní ọ̀dà àwọ̀ ọ̀bẹ ní kọ̀ọ̀fọ̀ tó bá ṣẹlẹ̀ péjọ́ gẹ́gẹ́ dàrú kìyàmà igun wa sọ fún wa pé yóò kó tó a láti gan láti pìlẹ̀ ní sí bó láti wá sọ àlùkò padà sílẹ̀ ayé tó ń torí di eléyìí báyìí ètò ìtọ́kọ́rọ́ ọ̀rọ̀ òṣèré àní pé nǹkan tí máa ń fi ha wá lọ́kàn tí ń ṣe wá ayé méjì ká fi ilẹ̀ ká lọ síbi ètò ìṣòro ayé méjì. torí ẹ̀jẹ̀ nìkan máa béèrè kó mo ṣàlù àlá ẹ̀ báyìí báyìí báyìí ní kíníkà kò burú lọ tó àlù àlá ṣe. sọ yé wa ẹ̀ mo ti kánú àdéhùn kan kò burú èyí táwa ti sin náà lásọ fún ọ padà tó bá ń ṣe ṣe kọjọ kọkùnrin yìí àṣìṣe ló ṣe ń kọ aláìmàkánì ṣebí ọlọ́run sọ pé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma inna allaha tajawaza li an ummati al-khata'a wan-nisyana wa ma sukrihu alayhi ọlọ́run ṣàmójúkúrò fún mi fáwọn ọjọ́ mi nípa nǹkan fàṣìṣe ṣe nǹkan fi gbàgbé ṣe. ètò wọn jẹ wọn pàṣẹ. ṣé kò túmọ̀ sí pé tó bá ti pàṣẹ sí ṣe nǹkan ọgbẹ́ni aláṣọ akéwìnà ìnàdínà àwọn àpáná kí ló kẹ́kọ̀ọ́ mọ́ láṣọ akéwìnà láti ṣàdúrà ìgbà tí o bá ti ṣe mọ̀ ákádà kí wọ́n á lè túmọ̀ pé tún tún a sọ ìpè عن الخطأ والنسيان والإكراه ليس نفيا للإعادة أو القضاء àní fìyà jọ kò túmọ̀ sí pé àní pé kò tún ẹ̀sìn yẹn sí kò sì túmọ̀ sí pé àní sọ pé kò san gbèsè rẹ̀ ọlọ́run ní fìyà nítorí pé o sùn gbàgbé ìrun yóò fìyà jọ ńgbà tó bá ti jí tòkì. من نسي صلاة أو نام عنها فليصليها إذا ذكرها فإنه لا كفارة له إلا ذلك gbogbo ẹni tó bá gbé kí kó ya kí ní kí atọ́ bá ti rántí òrùn yẹn o torí kò sí tí wọ́n pèsè rẹ̀ rẹ́ àfi kò kí kíá. ó túmọ̀ sí pé látọ̀ àti náírà sí náà náà kò ní í àpò òkí lákòókò sòṣùgbọ́n tó o bá ti títọ́ yájú tó tó àwọn òfin ara ah, rẹ̀ darí à ah, kíni kò sí táǹkì kan mọ́ o ti sẹ̀mí. tó bẹ́ẹ̀ lélẹ́yìí báyìí ìgbà tó gbàgbé tí ọ̀pọ̀ fi tí omi ò dé tó fi bẹ̀rẹ̀ sí ní kírun àní bí àjẹ́ nítorí kọ̀ máa mà síbẹ̀. sòṣùgbọ́n tí ọ̀rọ̀ àtúrùn yẹn kí ìgbà náà nìyá ó di o. na ẹlòmínú ti ma béèrè ikú wọn dẹ̀ máa ló ti tẹ̀tọ̀ kan mọ́lẹ̀ kìnnì kankan òun lọ kírun sòǹgbà tó wọn kirun kírun tán lòun rí àbí òun mọ̀ wípé màzí wà lára ohun gbà tó wọn kirun kírun so báwo ni irun irun tiẹ̀ tó bá ni àwọn nírun wò so ìdí tó fi nírun kó pẹ̀lú ẹ̀gbin ni torí pé nafiyul mu'akhadhati laysa nafiyan lil qada'i wala lil i'ada. lẹ́yìn náà bàbá àjẹ́ aláìmọ̀ tán bàbá àjẹ́ gbàgbé ló mú sí kò sí kò sí rúdùrù kan bẹ́ẹ̀ ìgbà àìmọ̀kan mo fi ṣe ẹ̀mẹ́yà àìmọ̀kan torí ẹ̀ ló ti jẹ́ pé aláìmọ̀kan lọ́pọ̀ wọ́n fi àìmọ̀kan sí náà ọ̀pọ̀lọpọ̀ ń tan ara jẹ tó túmọ̀ sí pé ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe irọ́ ẹni tẹ́lifíṣà lọ́la lọ́kùnrin ra kọ apá rẹ̀ débi kan bíi ni yóò sì sáko bí ètò sẹ́kù so ẹlòmíì ní ti yọkàn bọ́jú báyìí yọkàn wájú ojú yóò sì fi ẹgbẹ̀gbẹ́ ojú títí lọ síbi tẹ́ títí bẹ̀rẹ̀ yọ pa ti pẹ̀tọ̀ eléyìí ọlọ́bìnú sí so ẹlòmíì sì fọ ẹsẹ̀ yáàní níbi ẹsẹ̀ gan oríṣiríṣi history ni máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ yáàní gbogbo oríṣiríṣi gìgísẹ̀ wàlẹ́sẹ̀ kọ́rọ̀ ẹlòmíì kọ̀ gbà pé àtẹlẹsẹ̀ wọn máa fọ̀ abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yọkàn ra fòkè báyìí ni so tó bá ti fòkè yọ lọ kírun àwọn òbí la so gbé lẹ́yìn pé mi mà ọ̀mọ̀ kìí ṣe rúdò nítorí pé àwọn eléyìí ìmọ̀ kan ni tó jẹ́ ọ̀ràn yẹn pé gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀ nítorí pé yata'allaqu bi'ibadatin hiya 'alayka fardun 'ala sabilil 'ayn torí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó ṣe é pé ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí rẹ ní ojúlówó ọ̀ràn yẹn tí wọ́n gbọ́dọ̀ ṣe fúnra rẹ̀ pèsè tẹnìkan bá ti so ti pari torí délé kọ́ ọmọ nípa rẹ̀ ọ̀ràn yẹn ni kìí ṣe nàmbà fẹ́ nàmbà túláàsì ni gbogbo àwọn kẹta ń sọ wọ̀nyí báyìí gbogbo yẹn gbọ́dọ̀ mọ̀ bó ti kírun ọgbọ́dọ̀ mọ̀ bó ti gbàgbọ́ gbọ́dọ̀ mọ̀ bó ti sàlùwàlà ọgbọ́dọ̀ mọ̀ mọ̀ bó ti ọgbọ́dọ̀ mọ̀ torí gbogbo eléyàn nìkan mọ̀ nípa àmọ́ torí ẹ̀ kò sí yàtọ̀ láàrin ẹni tó máa mà abẹni tó gbàgbé abẹni tó sàṣìṣe abẹni tó sàṣìṣe gbogbo wọn pátá á sọ pé kí wọ́n ṣe kí ni kí wọ́n tún àlò àlá wọn ṣe lọ́tọ̀ ọjọ́ ìbò ṣe jẹ́ ń bẹ̀rẹ̀. hadith mi wá wá láti ọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu ó ní kana rasulullahi sallallahu alayhi wa sallam yatawadda'u bil-mudd wa yartasilu bis-sa'i ila khamsati amdadin متفق عليه وأنا حديثه قال أبا أنس بن مالك رضي الله عنه بين أنس بن تلفوني عن رومي ní àwọn ọ̀rọ̀ tó ṣe pàṣẹ gbọdọ̀ ṣe èméjì nípa rẹ̀ ṣé mo kọ́ mọ̀ọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ní Anas ibn Malik ó lọ sọ mọ̀ọ́dọ̀ fún anabi sallallahu alaihi wasallam lọ́dún mẹ́jọ àbí mẹ́wàá anabi sallallahu alaihi wasallam ọ̀bọ̀ òun wíri kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi báyìí wọn sọ fún bẹ́ẹ̀ tó wọn mọ ilé anabi sallallahu alaihi wasallam dáadáa wọn náà nàbí sọlá àríwá sẹlẹ wọn a máa sàlù alá pẹ̀lú múdù kan omi múdù kan ẹfun wọn méjèèjì tọwọ́ tí ò tóbi jù tí ò sì kéré jù tí wọn ò fún pọ̀ tí wọn ò sì tẹ pẹrẹsẹ jù ilé ẹni wọn ń pè ní mọdù wọ́n yàtọ̀ tẹ́tù sọ́à nígbà tí ó bá ti wẹ̀ a máa wẹ̀ pẹ̀lú kíni a máa wẹ̀ pẹ̀lú sọ́à tí í ṣe múdù mẹ́rin ìlà khamsati lànàbì sallallahu alaihi wasallam máa fi wẹ̀ ẹ̀yin ti sọ pé kò tó yín tí orí subhanallah ó túmọ̀ sí pé àwọn lò kúlò ló ti pọ̀ láyè sí so ẹ̀wọ̀ omi lànàbì sallallahu alaihi wasallam fi máa ń wẹ̀ àwọn nọ́ọ̀sì lọ̀gá ẹni tó wẹ̀ dá tó ti di pé àwa lè lo omi bọ́kẹ́tì mẹ́ta kò kọ̀ nẹ́sẹ̀sítéètì kíkómi ọkàn bíi kíbi sá. tontoni wọn kàn máa dà á kàn máa nígbà tó bá wà bí gbogbo àwọn ẹgbẹgbẹ tán omi ò débẹ̀ yóò sì ní iná wà wà fúru rahim náà wà fúru ṣẹdí ìdílé ẹkọ wà fúru rahim ní ṣùgbọ́n ìyá rẹ̀ ńkọ́ ó lè kókó hadith yìí báyìí báyìí pé rẹ ti síwájú níbi tí ti sọ̀rọ̀ nípa omi dá máa lò wọn ti ṣàlàyé rẹ̀ ṣáájú tó bá pọ̀ ni wọ́n ti sọ yọ jọra wọn púpọ̀ àbí kó mú tọ̀ kó mú wá bì kò bá dáa púpọ̀ ìdí tẹ́ ti fi mú wá bì ni pé àlùwàlá ti ń lọ sópin ẹja ara yín létí kó omi tẹ́ máa lò ẹ má lomi lòkulò omi wọn fi sàlùwàlà ẹ má lomi lòkulò omi ìwọ̀n bá omi ìwọ̀n bá ẹ wo omi àgbé kan èyí tá à ń bò tá à ń fi sàlùwàlà ọ̀fẹ́ tó mú dùmẹ̀jọ ẹ sì rí pé kò tẹ́ lomi sàlùwàlà fa ara yóò sì tóbi ju sáìzì lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí n bá ń da omi o yóò tún yẹn bomi wá ń bì subhanallah káwọn ti torí pé omi bẹ́ẹ̀ kànga kákan máa lo omi lòkulò a ní ìdí ẹ̀fọ́ àlọ́ alátọ́ni a tún ní ìdí ẹ̀fọ́ àlọ́ alátọ́ni a tún ní ìdí ẹ̀fọ́ wẹ̀ a ní ìdí ẹ̀fọ́ kẹfọ́ pọ̀ a ní ìdí ẹ̀fọ́ mímu ẹ̀rọ pé tí o bá so omi kò sí sẹ́ẹ̀m torí ìdí eléyìí báyìí ká máa sọ omi lò ọ̀nbẹ nù tẹ́sí Islam tó fi kọ́ wa. tẹ́lá òwò nínú àwọn àdéhìí àdéhìí kan wá sí ìyá ńlá wa Aisha radiyallahu anha tó sọ fún ọgbà nàbì sallallahu alaihi wasallam wọn máa ń sàlù àlá nínú abọ́ kan wọ́n ń pè ní fọ́ọ̀ wọ́n dàbí báàbù wọ́n ń sàlù àlá àwọn jọ ń sàlù àlá nínú omi tó wà nù báàbù ẹnìkan àgbẹ̀tọ̀ wọ́n sì ní múdù kan ní máa fi sọ àlá fa so wọ́n làwọn ń sàlù àlá pẹ̀lú omi tó wà nù báàbù ẹ̀yìn náà sì mọ̀ pé báàbù kò ní jẹ́ mọ́dù kan àwọn wa sọ pé níbo lọ́wọ́ àánú àdéhùn yẹn pé omi sì kún báàfù kò sí mbẹ ẹlẹ́ẹ̀kejì níbo lọ́wọ́ wà pé tí omi bá kún gbogbo omi báàfù wọn fi sàlù àlà kò sí mbẹ tontori délé atún stéèmẹ̀ntì rẹ̀ ìpè dáná fi sàlù àlà ní kíni mọ́dù àbí solosẹ́yìn mọ́dù kẹ́ bó ṣe wá náà àdéhùn tó síwájú pípé ìdá méjì nù mẹ́ta mọ́dù tó tún pé mọ́dù kan anabi sallallahu alaihi wasallam fi sálùwà tó ilé ìtumọ̀ sí pé yá ahbaba rasulillah yá ummata rasulillah iyyakum wal israfa fil ma'i ẹ ṣọ́ra fún ìlòkulò nùmù ẹ ṣọ́ra fún ìlòkulò nùmù kí n bomi sínú àgé nìsí kí n fi sàlùwà lálẹ́ márùn lójúmọ́ tí ọ̀dà tí ọ̀dà wàláhì ọ̀dà àtẹ̀rẹ̀ṣídò fi tẹ̀láàkìlì náà ni wọ́n ń pè léyìn ní ìsìláyè sí. ike fún ọkọ yẹn lọ́nà téèyàn ọmọ àgbà lomi láì ló ń lòkulò. torí de eléyìí kọ́lọ́ ń kọ́ wa máa ṣe ọlọ́lọ́mọ yomi tá à ń lò dà nílòkulò wàlá ẹ̀. so nítorí de eléyìí eléyìí ló fà á ní tuntun mú àdéhùn ìwà ń bẹ́ẹ̀ láti sọ àdéhùn jábìrì ibn abdullahi radiyallahu anhu sahih muslim àtàwọn tíra mi tẹ́lifà béèrè pé ah, irú omi mélòó ló tó mi sálọ àlá wọn ni múdù kan ni irú omi mélòó ló tó mi wẹ̀ wọn ni múdù mẹ́rin ni wọn ni á ah, kò lè tó mi wọn ni ah, innahu qad kana yakfi man huwa afdalu minka wa aktharu sha'ra ó ti tó ó máa ń tó ẹni tó lọ́lá jù ọ lọ tí irun rẹ̀ ti pọ̀ jù jẹ lọ ìyẹn anabi wa muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ ní ìparí báàbù àlùwàláyì àfàwọn amú àdéhùn kan wà ó láti ọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa alihi wa sallam olójúṣe ọlọ́run kí àti ọlọ́run kọ́ máa bá àti àwọn ará ilé rẹ̀ oní ma minkum min ahadin yatawadda kò sí ẹnìkan nínú yín tí ó eléyẹn túmọ̀ sí pé gbogbo kálukú kò sí ẹnìkan nu yín tí ó sọ àlùwàlá àmọ́ mi ń kún lọ́jọ̀mú rẹ̀ ní kọjá mùsùlùmí. àmọ́ tí ìbá ti jẹ́ mùsùlùmí ṣé àlùwàlá rẹ̀ kan wọ́n pè lálùwàlá láyò kan lulẹ̀wò wòbò kí ló dé tí mo fi ní pè lálùwàlá òun náà fọwọ́ òun náà yọnu òun náà fímú òun náà pajú òun náà bọ́jú òun náà pápá ọ̀parí rẹ̀ kété sálọ torí pé kíni gbàtí èsè mùsùlùmí ń kọ́ torí pé kèfèrí ò sí nínú ẹni tí máa dà níyàn àníyàn ò sí fún kèfèrí gbọ́dọ̀ níyàn gan tan rẹ̀ jẹ ni fa ọ̀dà wọ́n wá fẹ́ dòka ọ̀fẹ́ rèbíkà rèbíkà yẹn wọ́n á parí nǹkan oṣù ṣé yọ abẹ́ òníwẹ̀ẹ́. ṣé yọ ọwẹ àbí òní wẹ ìgbà táwọn bá ń sọwẹ à ń sọwẹ tí Islam ń wá ìwẹ̀ hayo lẹ́yìn náà tíjà náà bàbá mu ṣé ọwẹ àbí òní ẹ tí òun ọba tó burú nípa pé tí bá rin tí ń rìn dọ̀tí rìn kò sí tó burú mbẹ torí tó ṣe ti ju eléyìí lọ àìgbọ́ lọ́wọ́n bá gbọ́ ju péjà náà bá kan háìdù kan torí pé ètò ètò ń bẹ lára rẹ kọjá gbogbo eléyìí àrùn láti dá mọ́lẹ̀ kéékèèké làwọn eléyìí. ẹ̀gbọ́n sẹ́yìn sábà wà bọ̀ jẹ kéékèèké rí wà nìwọ̀n ṣé mùsùlùmí nìwọ̀ wọ́n sì fẹ́ rèbékà rèbékà yìí tí ọba wẹ̀ fúnra rẹ̀ kò sí problem. ṣùgbọ́n wọ́n fẹ́ súnmọ́ sọ́tún kọ́ wọn súnmọ́bìn tí háìbù ń lára rẹ̀ náà kọ́tún bó láti wá sí. ṣé yọ̀wẹ̀ àbí òníwẹ̀ yọ̀wẹ̀ wọ̀láàkín ṣé ìwẹ̀ rẹ̀ ó jẹ́ wẹ̀ yọ dàníyàn yọ dàníyàn tó ń ta ìjẹ́ mùsùlùmí ẹ bá dàníyàn torí pọ̀ wẹ́ sẹ́yàn. torí ẹ̀ làwọn olùmọ̀sọ pé yọ wẹ̀ tó bá ti wẹ̀ lẹ́wọ̀ àtú láti ẹ̀ kéde torí tara tiẹ̀ torí tọkọ rẹ̀ wọ́n ní kìí ṣẹni tí ó lánìyàn kan tó nìyẹn pé á ah, tó.

fẹ́ẹ́sì olówó múra tó ọtí alùpàlà yìí láti kárí láì fìbì kan lẹ̀ ẹ̀ ọ̀gá ti sọ̀rọ̀ àbújá ńjẹ́ kù tó o fìbì kankan lẹ̀ tó mọ̀ ẹ̀ kù lẹ́yìn alùpàlà yẹn kọ́ wá sọ yìí pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu kọ́ sọ pé mo bẹ̀rẹ̀ tí kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah ọlọ́run ọba ẹlẹ́dàá wa wahdahu lónìí kan la sharika lahu kò sí orogún kan fún wa ashhadu bẹ́ẹ̀ mo tún jẹ́rìí anna muhammadan abduhu wa rasuluhu bí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ ọlọ́ọ̀ni. illa futihat lahu abwabul jannati thamaniya èèyàn ní wíbẹ̀ àfikún sílẹ̀kùn àlùjànnà mẹ́jẹ̀ẹ̀jọ fún un yadkhulu min ayyiha sha yọ wọlé gba yìí tó bá fẹ́ nínú àwọn ẹlẹ́kùn yẹn allahu akbar rahmatan min rabbina akhrajahu muslim alimam muslim àwọn ni wọn gba àdé sí wa wa Tirmidhi àti alimami Tirmidhi wa zaada àwọn wa mú àlékún yìí wá o allahumma ja'alni min at-tawwabin Ọlọ́run ṣe nínú àwọn ẹni tí ronú pìwàdà waj'alni min al. mútakọ rí kó sì ṣe mí nínú àwọn ẹni tí mara eléyìí ọjọ́ àdéhìí tí àfààfi kásẹ̀ ọ̀rọ̀ nípa àlọ́ àlá ńlẹ̀ ẹni tó gba àdéhìí wa òun náà ni Abu Hafs Umar ibn al-Khattab radiyallahu anhu tọ́jú ọkan nínú àwọn àrà Quraysh tó ṣe pé tá a bá tú ìpìlẹ̀ àwọn baba àdìpọ̀ àtẹnẹ́bí sallallahu alaihi wasallam wọ́n pàdé lára bàbá ńlá tí ń jẹ́ Ka'b ibn gba ẹ̀sìn Islam ní ọdún kẹfà lẹ́yìn tí ànábì sallallahu alaihi wasallam tó ti dà ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run. níbi kan ní ọdún ni gba ẹ̀sìn Islam lẹ́yìn ìgbà tó gójì èèyàn ti síwájú gba ogójì èèyàn nínú àwọn ọkùnrin ẹ mọ̀ pé Allahu Akbar Islam gan kọ̀ọ̀kọ̀ tàn ká ní rọ́ọ̀mù tó didi ọdún márùn-ún àbí mẹ́fà èèyàn fọ́ọ̀tì péré Allahu Akbar ti dáhà bá ń ti dá lẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́rin tàbá ti fẹ́ bẹ̀rẹ̀ alhamdulilayi gbogbo yẹn kàn jáde. fa akan wò sùnsùn jọ kan ní pé a'udhu billah la khayra fi hadhihi al-balda <laughs> bí kò sóore kán lóye ọ̀dà òkókó mi òtún sálọ bòmíì nígbà tó tún dé bòmíì yẹn ìgbà tí àwọn jáde wọn jáde lásán wọn á bọ pé bí a máa ń jẹ ọjọ́ lọ wá sẹkọ tí kálukú bá ti fẹ́ jáde bí ọba ẹ̀wá fún un ṣe bí àbájẹ́ ọlọ́wáṣẹ́ kọ́ tó gbogbo yẹn sì ń jáde sẹ́yìn mọ̀ pé ayna mastajahtu alqa sa'dan tó kọ àwọn ọ̀daràn náà lọ́mọ bá pàdé ọ̀jẹ́ ti sùúrù níbì kan kọ́lọ́mọ bọ́ sànù rẹ̀ bá dé pé wá ń pèèyàn ń pèèyàn ń pèèyàn

sọlọlọ alaihi wa alihi wasallam pẹ̀lú ìdìbò ọdún márùn sí mẹ́fà ọkùnrin ogójì àwọn obìnrin náà wà àmọ́ ọkùnrin ogójì péré. Umar radiyallahu anhu ọ lọ sí gbogbo àwọn ogun tí Ànábì sallallahu alaihi wasallam ń jà ọ̀tẹ̀lá jáde lọ sójú ogun ó sì ogun ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú sham iran gbogbo ẹ̀ ọ̀pọ̀dì islam ní lójú ayé Umar radiyallahu anhu. eléyìí bí àwọn fárísà nu àwọn màjúsì wọn ebi wọn nu wọn wọnà láti pa Umar torí Persian Empire ó jẹ́ ọ̀kan nínú agbára ayé méjì tó wà ń gbà náà ayé Umar ló wó bẹ́ẹ̀ àwọn Roman Empire. ayé Umar ló wó aṣíwájú ńlá ni Umar radiyallahu anhu inú bí àwọn táwí wọn mọ ọ̀nà táwọn lè ṣe sẹ́mi pé tó bá ka pé ká mẹ́rin wá ìwọ̀nba làwọn ẹni tí ò lóòótọ́ làwọn náà lè ta bí pa wọn mẹ́rin wá àmọ́ tó bá kan yín pé ká so irú wọn lẹ́rìí tí ìgbà tó máa ní kẹ́ eri wá ẹ mú wá i pé ìgbà tí bá ti rẹ́rìn mú wá wọ́n mọ wọ́nà láti dá sí káwọn lura wọn lura wa ọ̀rọ̀ ẹ̀sìn pé tó <laughs> bá ti di so tẹ́yìn bá ti mà ma ẹ̀yin náà máa bẹ́ẹ̀ wù. so nítorí pé ẹni tẹ́ bá tiri ti ń bẹ́wù ẹ̀rí tó ní òtó nǹkan ni nígbà tiri pé Umar radiyallahu anhu kò sí tẹ́ fẹ́ fi bá fa tí ò ní borí yín ẹ pa báyìí ẹni Abu Lu'lu'a al-Majusi akhzahu Allah lọ́lọ́ ṣekú pa Umar radiyallahu anhu ó jẹ́ ẹrú fún Mughira ibn Shu'ba. mugiro ọmọ tí ó ṣe kò ọlọpàá umar radiyallahu anhu ọsà umar umar gbọ́n ti sá lọ́wọ́ tó lórí irun ó sì ń bá irun lọ tó ní alẹ́ ni tó sá mi wọ́n ní ó ní àwọn dúpẹ́ fọlọ́ òun pé kọ́ wáyé látọwọ́ ẹnìkan náà mùsùlùmí. lélẹ́yìn so Umar radiyallahu anhu ó ṣe bí ọdún mẹ́wàá tó fi ń járò lé fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam hadithi ìtàn gba wa yọ̀ọ́ lórí níta máa wí lẹ́yìn ìgbà tá a bá parí àlùwàlá ni a sì rí i pé hadithi tọ́ka sí pé tẹ́ ẹ bá wí wọ́n á sílẹ̀kùn àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ fún yín eléyìí tí wọ́n ti ń ṣe àlàyé fún wa pé lẹ̀kùn mélòó làlìjẹ́nà ni lẹ̀kùn mẹ́jọ Allahu akbar ẹnìkan wá sọ pé ẹ lẹ̀kùn mẹ́jọ ẹ bá a dẹ̀ ṣe pọ̀ tó yìí kó la máa ṣe á <laughs> sọ pé laysa amrul akhirah ka amri dunya ọ̀rọ̀ tọ̀run kò dàbí ọ̀rọ̀ ilé ayé wọn ó sì fún ẹ wàá wọlé gba èyí tó bá fẹ́ nínú àwọn lẹ̀kùn yẹn má sì gbọ́ o má lérò pé ẹnìtàn lérò ń bí òun náà ni wípé ọba àjọ dáràn pípé wọn á ṣílẹ̀kùn àlìjánnà yẹn fún ẹ ọba àjọ dáràn kò túmọ̀ síbẹ̀ o tó bá jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wasallam tó jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé sunna tí èso ń bí dà tí ń sin lọ́n lójú méjèèjì èsì jimá jẹ́ ń di mùsùlùmí ríìdì jẹ́ wọ́n mọ̀ mí kún ó gbogbo ojoojúmọ́ ló ń sin lọ èyí ti ọkùnrin tí ń sin nǹkan oṣù tó wọn ní rí mọ́sálásí àfijọ́ ọ̀nù rẹ̀ bá dùn níjọ́ náà wọ́n kọ́ parí nǹkan oṣù a'udhu sọ ajẹ́ mùsùlùmí lójú méjèèjì ní àti ní gbangba sọ irú àwọn wọ̀nyẹn ni wọ́n máa wọ́n ń fún pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí kì í kàn pọ̀ kan tó jẹ́ pé náà gbèsè ayé ló sálù àlárí wọ́n ti lẹ́kọ̀ọ́ àjọ mẹ́jọ fún fún tání fún bọ̀dáran rẹ tí ì sin lọ la eléyìí jẹba àwọn bákan náà tẹ bá wo ẹgbàwọ ọ̀rọ̀ yìí ó ń tọ́ka sí pé ìbẹ̀rẹ̀ àlùwàlá bísímìlà ìparí àlùwàlá àdúà ṣùgbọ́n gbogbo àwọn àdúà tí wọn máa ń ṣe lóríṣiríṣi nígbà tó bá fẹ́ fọwọ́ ọ̀tún ọlọ́run tèmi lọ́kàn náà tí ó gba tíra mi pẹ̀lú ọwọ́ ọ̀tún tó bá fẹ́ gba tó bá fẹ́ fọwọ́ sí má tèmi lọ́kàn náà tí ó fún tíra rẹ̀ lọ́wọ́ sí tó bá fẹ́ ẹ tó bá fẹ́ bójú tójú mi ní nàdúrà ìlà rọ́bì ha nàdúrà wọ́n ní gbogbo àwọn ẹ̀gbà wọ́ọ̀rọ̀ tó mílẹ̀ wá bọ̀ àyífa gbogbo wọn lọ́lẹ̀ pátá àfáàdàdà lẹ́gà al-Imam an-Nawawi wa rahimahumullah kẹ́bí Imaamu Nawawi àtàwọn míì ti sọ gbogbo ẹ̀ irọ́ ni ẹ̀ sì rí fáwọn tí bídí àyẹ̀ ń bẹ fún tí ìparí àlọ́lá yóò máa jẹnu pẹ̀lú ọlọ́mọ ọlọ́mọ nítorí pé ọmọ kọ́ ọmọ sìrẹ́ ni sàlàyé fún kọ́ lọ síbi tí ó ti wá láyé ẹ̀ yóò sì hun rí máa ní sẹ́wọ̀n kí bídíà wọ́n máa hun rí máa burúkú ni torí di eléyìí eléyìí wọ́n fi hàn wá àdúrà dáadáa. ṣùgbọ́n tí wọ́n wọ àdìsí yìí o wọ́n ní títí débi wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu àdìsí yẹn títí débẹ̀ ń imam muslim gbà wá ṣùgbọ́n fi kún wá látọ̀dọ̀ imam tirmidhi allah ti allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin tọ́. àfikún yìí wá lọ́dọ̀ ìmáàmù Tirmidhi wọ́n ní tẹ̀wábí àti mùtọ̀fàhìrì sẹ́mílọ́kan nínú ẹni tí yóò máa ronú pìwàdà sẹ́mílọ́kan nínú ẹni tí yóò máa sì mára ṣùgbọ́n ìdọ̀ sí àfikún máa ṣe á ní ibadika salihin àá àdúrà tó dáa ní àmọ́kún níbi ìkọ́ Allahumma ja'alna min ibadika salihin ṣe dáadáa so ṣùgbọ́n kọ́ wá fi kún bí àdúrà yìí kọ́ wá. allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin sẹ́mílọ́kan náà ti máa ronú kú àrà sẹ́mílọ́kan náà ti máa sèmára. wọ́n ní wọ́n pa àtẹ́wùbà àti tẹ̀pọ̀ hù wọ́n pa pọ̀ nínú àdéhìí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó ní inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin. bọ́lá wọn bá nífẹ̀ẹ́ sí àwọn olùrònúkúwàdà gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ sí àwọn ìmára. wọ́n sì pa méjèèjì pọ̀ nítorí pé wọ́n jọra wọn. ẹ̀ẹ̀rí túbá ìrònúkúwàdà ó ní í ṣe pẹ̀lú ṣíṣe àfọ̀mọ́ gbogbo inú wa gbogbo ẹ̀rí ìṣe ìmára òní ṣe pẹ̀lú ṣíṣe ìmára gbogbo òye wa gbogbo gbangba wa ẹni tí kọ̀kọ̀ àti gbangba rẹ̀ bá wa mọ́ ó sórí rẹ̀ àbí ó sórí rẹ̀ ó sórí rẹ̀ sórí rẹ̀ allahumma ja'alna minat tawwabin wa ja'alna minal mutatahhirin minal mutatahhirin lẹ́yìn lẹ́yìn ṣé ètí ìmáàmù Tirmidhi tọ́wọ́ wá nínú àfikún tiwọn ìsọfẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ إمام الترمذي رحمه الله تعالى وقع الدوار أيوة فلو أفتي هو صيفي وفي إسناده اضطراب واني يقلو راما أسل لنا تبالا واني ولا يصح في هذا كثير شيء wọn lé kò sí nǹkan kankan tó lọ sí títọ́fẹsẹ̀ rìn lẹ̀ nípa àdúrà yìí nítorí ìlẹ̀tún ẹ̀fẹ̀ ọ̀rọ̀ nítorí ìkọlura wọn tó ṣẹlẹ̀ wọn sọ pé nǹkan kọlura wọn bóyá sanadan àbọ̀ kọlura wọn mẹtinan ó lè jẹ́ pọ́nà tó gbà wá ló ti kọlura wọn bí kẹ́nìkan sọ pé ẹ̀dá lọ́gbà kẹ́nìkan sọ pé àkè sòun so ó sì lè jẹ́ pé nínú tí gbà wá lọ́rọ̀ ti takora wọn. sòṣùgbọ́n àwọn olùmọ́wá wọ́n sọ pé ohun tí ìmáàmù Tirmidhi sọ́ńbí kò lè lápá lára ìgbàwọ́ ọ̀rọ̀ yìí láti sọ́dẹ̀ tọ́lẹ̀ nítorí pé máa fi hẹ́ẹ̀dà hadithi ayé máa fi isnadihi min at-tarabi fa huwa at wọn ní ìkọlù rárá tó lẹ́ni irú rẹ̀ kì í sọ ẹ̀gbà wọ́ọ̀rọ̀ dọ̀lẹ́ torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ọ́sẹ̀ sọ pé àfikún tó wá látọ̀dọ̀ ìmáàmù Tirmidhi rahimahullahu ta'ala òun gan ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ pàápàá jùlọ Al-Bazzar àti Tabarani. àwọn náà tún gba ẹgbàwọ ọ̀rọ̀ wá gbọ àwọn àfikún yìí bó jẹ́ pé ẹgbàwọ ọ̀rọ̀ ìkíní kejì wọn lẹ ṣùgbọ́n èyí tí ìmáàmù Tirmidhi gbà wáyé wọ́n lè kúrọ̀ tó wà ọjọ́ wọ̀ wọ́n lè tẹ̀rọ ìgbà tó ti jẹ́ pé ṣe pé ká àfikún yìí ọ̀rọ̀ àfikún là ń sọ kí ẹsẹ̀ nìkan á sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wá pé kò fẹsẹ̀ rìn lẹ̀ pé káwí lẹ́yìn àlà kó fẹsẹ̀ rìn lẹ̀ kí wọ́n á sọ ayé mùsùlùmí wọn sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ kí wọ́n á lọ fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ sí. sọ̀sùgbọ́n Allahumma ij'alni min at-tawwabin waj'alni min al-mutatahhirin òun ni tọrọ wà lórí ẹ̀. àìsọ̀kò náà gan wọ́n sọ wípé at-tarahum marjuh àwọn èèyàn púpọ̀ sọ látọjọ́ iwájú tó ti kọjá ti pé nínú àwọn tó tún sọ láyè sìn Sheikh Al-Albani wọ́n sọ pé ọ̀dà. tọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ kò sí tọ́sẹ́ kùtù kí táwọn awi lọ lẹ́yìn àdó aláwọ̀. àmọ́ tí bàbá awi àmọ́ wo sánmà bàbá àní wo sánmà. ẹ̀gbà wo tó wá tó wo sánmà ọ̀lẹ̀ kò sì sí ẹ̀gbà wo kan tá a mọ̀ tó na ka tí yé àbá ń wì à bomi sẹ́nu náà ọ̀fẹ́ wì nǹkan tó wà bomi sẹ́nu sẹ́nu pé gbogbo ìtọ́ àlétè ni ọmọ àgbọ̀n lẹ̀ ẹlòmíì tí wọ́n ti sàlọ̀ láti wọ́n bomi sẹ́nu yọ wà nàka yọ ilaha وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين من المتطهرين لا يلي كما تلك بسانينه كما wípé ẹgbàwọ ọ̀rọ̀ yìí ọ ń tọ́ka sí wípé eléyìí làdúrà kan èyí tó wá pípa àmà ṣe lẹ́yìn ìgbà tá a bá parí àlọ́ àlá wa àyàfi èyí tó tún wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ mi tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Ibn Hibban àti àwọn míì fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n tún ní wọ́n á máa sọ lẹ́yìn àlọ́ àlá wọn pé subhanakallahumma wa bihamdik la ilaha illa anta astaghfiruka wa atubu subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ما يجيش أقني أشهد أقني أشهد سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللي جاء الله يي نقطع حديثي àti àwọn nǹkan tó yẹ ká mójútó wala shak oníkálukú wa lọ́fẹ́ wà lùjọ́nà oníkálukú wa náà ní sọ́wọ́ kápẹ́ wọn sọ fún kíkọ́ tẹ́tà ibi tí ọgbà wọlé ní ọjọ́ gbẹ̀ndà àlùkìyàmà lára àlùjọ́nà so a ti ń rí nísìn ìpè lóòótọ́ àlè rí àlùjọ́nà wọ̀ ẹ̀ àfi pẹ̀lú kẹ́ ọlọ́ba wa àtàánú rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ èèyàn gbọ́dọ̀ sin lọ ẹni tí ò sin náà rárá kò sí nínú ẹni tí ó wà lìjánná pẹ̀lú àná ọlọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Number one. Alaikum salam. bàbá àti ìyá ànáwó sọ pé àyè pé bíbélì ni wọ́n wọ́n wọ̀ náà ni àgbàdo pé bàbá alẹ́lẹ́ nìkan rẹ̀ èmi náà ń sọ fún wọn pé káwọn máa máa dá sí ohun tó mú tí ó kàn yín tí o máa fẹ́ pé ẹ máa sọ̀rọ̀ nípa ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé nípa títẹ ọwọ́ àti bàbá yìí ọ̀rẹ́ tó ọ̀nà mẹ́ta ni ọwọ́ tó wọ́n á sọ pé bóyá ọ̀kẹ́ra lè ṣe bóyá ń gbà tó jẹ́ máa rọ àbí pé bóyá tí màá máa gbódúbà lọ́nà alhamdulilayi gbogbo ẹ pátá onídìkẹ lọlẹ tó ìní àwọn àlàyé yẹn ni ó fi yé yeke nọ́mbà tó. sọpé tí ń béèrè ó ní àwọn kan sọ pé anabi sallallahu alaihi wasallam bàbá àti ìyá rẹ̀ ọmọ aná ni wọn àwọn kan sì sọ pé bàbá rẹ̀ nìkan ni lọ́ọ́ máa ná. ìyá rẹ̀ àwọn ọmọ òun wá dá sí i òun sọ pé ẹ má màmá dá sí i tí ọkàn yẹn fún òpó yé fẹ́ràn pé lẹ́yìn á wàlá ẹ̀ ńlá ni tí bá lọ lé kí o kò lè gbọ́rú ẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì òun náà kò fúyẹ́ títa lákọ̀ọ́kọ́ òun náà wúwo ó ní ó dàbí ẹni pé ọ̀nà mẹ́ta lọ́nà tí lè fi gbọ́wọ́ sókè ti wà so ṣùgbọ́n wọ́n sọ pé ọ̀kan lè yóò ṣe sójú bá rùn ọ̀kan lè yóò ṣe sí nǹkan ọgbẹ́ kásálà ẹ̀ láṣẹ kápẹ́lẹ́ kí o gbogbo ẹ̀ ti máa yé. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé nísìnyí pé tí èèyàn bá fi ibi díẹ̀ lẹ̀ nínú àlọ́ àlá ìkí òṣì bí a ṣe àwọn bí a ti kékeré níbi ó tàbí àlá kí ẹ̀ máa tún àlá ìwà àlọ́ alábẹ́yìn ṣe ni. Wọ́n yẹ́ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣáà ní ìsìn ìgbà àti kàdé ìfẹ́ àdúgbò fún mi. wọ́n ní pé kẹjọ pé pé àwọn bẹ́ẹ̀ kẹjọ pé báwọn dáhùn lórí kọ́ máa ń jẹ́ kọ́ jáde kọ́ máa mú jáde torí kọ́ máa ń jẹ́ kọ́ jáde ọ̀tọ̀ òun gan ni mú jáde. kìí ṣe tọ́da pé kéèyàn máa mú màá ní ìjáde lára ìgbọ̀nà kan tí ń gbà mú jáde ma ni ijade lara gbọ̀nà ṣe ń tọ́da torí kọ́nà sọ̀kọ̀ alladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ń malakat aymanuhum fa innahum ghayru malumin faman ibtagha wara'a dhalika fa ulaika humul aadun àwọn lọ́tẹ̀ nìyẹn. ẹni tí wọ́n ti ń wá ọ̀nà àti satisfy ara rẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ yàtọ̀ fe fẹ́yàwó yàtọ̀ sọ́nà ẹrúbìnrin tí wọ́n kó lójúgun tí wọ́n fọ́n tiẹ̀ sòtọ́ bá tún gba ọ̀nà míì ọ̀daràn olùtayẹnu àlọ́ ọlọ́run ta wá fẹ́ máa jókòó kò sí wàhálà torí délé ẹja jìnnà sí ní ọ̀dà ọlọ́run ọ̀fẹ́ ká jìnnà sí kò tako. kọ fẹ́yàwó kó a jẹ́ pé tóró ìyàwó rẹ̀ ló fi mú màní ìyẹn jáde ọlọ́run ọba kò sí òfin tó tako eléyìí sòṣùmọ́ kó jẹ́ pé wọn náà ní fúnra ara rẹ̀ ló mú màní ìjáde eléyìí èsì ń tọ́ da ìtakò fún ọlọ́run ọba ni ìyàwó ọlọ́run ọba ni kò fẹ́ wọlé ẹ̀ṣẹ̀ ọlágbára láti fẹ́yàwó náà lọ́fà lófin ṣe ń tó ń ṣe òkòtò sí tàbí ṣùgbọ́n kó o tún lágbára láti fẹ́ yàwó torí kó ojoojúmọ́ lọ́ọ́ máa jẹun oúnjẹ èèyàn kan ó sì wá nu súnà kó lè tó yàn jì. tí wọ́n á ní tó tún sẹ́kù owó báwò wọ́n dájú wípé owó gan ọlọ́nà àtẹ̀lé torí pé jíjókòó tó rí kò tẹ̀tẹ̀rẹ̀ tó jẹ́ pé òun retí kẹ́ ní ẹ̀kọ́ léèwé kó tó rí pọ̀ jáde lójoojúmọ́ tó bá kó níyàwó ni sẹ́ni tí ọ̀wọ́ délé tí ọ̀bọ̀ olùkọ́ àtẹnusẹ́ rẹ ló ti máa gbà lọ sí lẹ́kṣọ̀ ọ̀ bá a wọlé la tó àmọ́ nítorí torí owó tó bá dilẹ̀ là á fi lẹ́rán nítorí délé ìsọ́ra fún tí ọ̀dà ọlọ́run bá ṣe lé wọ̀ tó bá sì gbọ́ tó gbà ọlọ́run lóríṣiríṣi ọ̀nà ti fi bá ru wọn náà ẹnìkan lọ níyàwó. àmọ́ òun fẹ́ tìlú kan lọ sí ìlú nítorí assignment kan tó fẹ́ gbé òun láti fi sí ọ̀hún o sì ní lè mú ìyàwó lẹ́yìn òun sì lo ọjọ́ tí ó pẹ́ ń bẹ̀ díẹ̀ tí òun lè máa fọwọ́ aró òun mú mà o ọlọ́run lọ ọ̀wọ́ ọkọ̀ tó fi mú ìyàwó lọ àbí òye ó sì lọ ọlọ́run ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọn mọ bó ṣe fi máa tètè sáré wálé tó tún máa sáré padà. Number three. Now, àwa rí ìwé kan tó wá òfin á òun ìkọ̀gbìn tó wá Now, that's it. Yeah, as one. parú àwọn àwà burúkú tí ń wù tẹ́lẹ̀ nígbà tó di mùsùlùmí ọlọ́run bí pẹ̀lú ètò ṣe ní islam àti ètò ṣe nígbà tó jẹ́ kékeré. bẹ́ẹ̀ ẹni tí ń ṣe lẹ́yìn ìgbà gba islam ẹni tí ń ṣe dáadáa lẹ́yìn ìgbà tó gba islam irú ètí tí máa ń ṣe kó tó di mùsùlùmí ọlọ́run fún ládé ètò ṣe nígbà tó jẹ́ kékeré yóò tún fún ládé ètò ṣe nígbà tó torí délé kìí ṣe pé èèyàn kan sọ pé tó láti di mùsùlùmí everything has finished rárá tó tó bá jẹ́ báyẹn sẹ́nìkan tuntun á jẹ́ mùsùlùmí tó ń wò pẹ́sìn ti papọ̀ jù ṣé ó lè tún terminate Islam rẹ̀ kó rí new rẹ̀ á tó bá ṣe bẹ́ẹ̀ kó dájú kó gbádùn nítorí pé àsìkò tó terminate rẹ̀ tí òun tọ́nà bá pa ọ́ lójijì ńkọ́ yóò bá di pé wa inna ahadakum la ya'malu bi 'amali ahli al-jannah hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' fayasbiqu 'alayhi al-kitab faya'malu bi 'amali ahli an-nar fayadkhulaha ọlọ́dà kò má ti bẹ́ẹ̀ fà wà àtúbọ̀tán burúkú nù ó jẹ́ mùsùlùmí kò bá ní kí fáìlì rẹ gbogbo ẹ ti fàya àmọ́ kú mùsùlùmí á ìrètí rere wà fún ọlọ́lá àfẹ́yà. nígbàdà kó ti kó ọsọdún gbọọrọ nuna kó máa bẹ́ẹ̀ láìláì ọwọ́ kó kú mùsùlùmí o ṣé ń sin o èsì pé mùsùlùmí ó o ṣé ń sin lọ́ọ̀ni màmá ní wá mọ̀ọ́mọ́ mi ní tiẹ̀ ní ó ní sígbà tó ayyuhal mu'minun ọlọ́run ni ẹtú bá lọ sọ́dọ̀ lọ gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo. qul ya ibadiya alladhina asrafu ala anfusihim irú wọn lélẹ̀ asrafa ala nafsihi ó ti ta ẹnu àlà nípa ẹ̀tọ́ ẹ̀mí rẹ̀ ó ti ṣe ìranù débi hín tọmọ pé tọ́nà bá rò mú tí ọ̀fẹ́ forí jùn wọ́n gbà ọlọ́ni la taqnatu min rahmatillah ẹ má sọ̀rọ̀ ìtinú nípa àkẹ́ ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run àmà ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ innahu huwal ghafurur rahim aláforíjì oníkẹ́ni kọ́tọ́rọ̀ àforíjì ọlọ́run àbò foríjì nǹkan tí ó ṣe kọ́tọ́rọ̀ àforíjì ẹsẹ̀ kíkọ́ alóhùn tàmínítì islam o lẹ́yìn rẹ̀ wọ́n á ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ní ìparí àlùwàlà sádùá nù àbí dékèrè àdúà ní dékèrè sí ni. seborisi méjì ni àdúrà a ní dùn a sì ní dùn àwò mẹsẹ̀lẹ̀ àdúrà tá a ti tàn fi yin lọ àtàdúrà tá a ti tàn fi bẹ lọ àdúrà tá a ṣe níbi bíbà lọ ni a sì ti mà kó ń lọ́lọ́lá ju ti tọrọ lọ àdúrà kọ́ ọmọ yin ọlọ́ ọlọ́lá ju kọ́ ọmọ tọrọ lọ tonti wípé tó bá kọ̀ láti tọrọ lọ́dọ̀ ọlọ́ sí ọ ìyá ọ̀bọ̀bọ̀ àlẹ́ yìí ẹni tí ò bá bẹ̀rẹ̀ lọ́nkọ́tọ̀ lọ́dọ̀ ọlọ́run bínú sí ọlọ́run má bínú sí wa. nítorí di eléyìí báyìí zikir ni àdúrà tuntun ni a lè ṣe ká gbọ́n sókè nítorí pé zikir ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà ká gbọ́n sókè sí. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. àmọ́ tó kan allahumma ja'alni minat tawwabin.

pẹ̀lú ẹni wí ya pé a lè fẹ́ tètè yìí ṣé èyí lè àgbẹ̀tẹ̀ ń ṣe ẹ̀fẹ̀ máa gbé kó fẹ́ kan fẹ́ mùsùlùmí torí àwọn wàhálà. dáadáa dáadáa dáadáa àfẹnẹjọ alẹ mùsùlùmí ẹkẹ lójúrìmí wọn ò dọ́gba Ọlọ́run gbà ṣùgbọ́n Ọlọ́run tó fi hàn wá pé kò lè dọ́gba mùsùlùmí àti kẹfìrí ò lè dọ́gba ṣùgbọ́n ń bẹnu àwọn èèyàn ti jẹ́ pé ń tó mú un lójú nù Ọlọ́run gbà kọ fẹ́ wọn èyí ti condition ni pé ó di mùsùlùmí ò kò síbi tí Ọlọ́run ti conditionalize rẹ̀. yóò máa ṣe tiẹ̀ wọ́n máa ṣe tiẹ̀ tọ́lọ́ bá kọ́ kókó di mùsùlùmí náà ẹ̀yin náà ti máa incident oríṣiríṣi tí sọ parọ́ kó Islam pé nígbà tó bá tó jọ kan táwọn náà ti dàgbà tó yọ kàn kó o ṣe máa nì yóò kó lè kó àwọn ọmọ àwọn náà máa Islam ò bínú sí o mo rò pé so ṣùgbọ́n tẹ́ máa béèrè advice lọ́dọ̀ wa pé láàrin dọ́kàtì àti mẹ̀múnà à mẹ̀múnà ni o dọ́kàtì náà tó yẹ pé dọ́kàtì ṣe mú sonso torí ó mú sonso ni wọ́n fẹ́ mẹ̀múnà kúmọ́ tó orí imú rẹ̀ ọ̀rẹ́ bẹ̀sẹ̀ kò burú wọ́n ti torí rẹ̀ a

yóò dá méjì lé rẹ yóò demolish àwọn ọmọ rẹ lọ́jọ́ wájú ẹ dì mú wàhálà ìtọ́ lẹ́sìn gan wàhálà ẹ dì mú àti tó bá ti rọ́kọ ẹ mọ̀ pé I have achieved my goal ẹ wá lọ́dún àdìdè ẹ wá lọ́dún yasúnà tẹ́lẹ̀ ńkọ́ kí ni wàhálà. bá ń sọ wá pé dọ̀kásì kan tàbí òye wa tó ń torí de eléyìí báyìí ẹ anabi sọlá sọlá ti parí ọ̀rọ̀ wọn ni fọọmù fọọrọ bèbè ti dín sẹrí bá tiẹ̀ dà ẹni tó lẹ́sìn ni kò jèrè rẹ̀ kò jèrè fífẹ́ rẹ̀ tí o bá jẹ́ bẹ́ẹ̀ o lóòmù ìpẹ́ ìpẹ́ lóòmù gbogbo ojú kí ni ìpẹ́ náà ni sọ nítorí délé ẹlẹ́sìn ẹlẹ́sìn ẹlẹ́sìn ni kí wọn máa tó kọ́ ẹlẹ́sìn ó lè ó lè ní àwọn àléébù tí ẹ wọn bá àmọ́ èyí pété máa ti ń kọrí ọkẹ ọmọ gbọ ọgbà yọmọ gbọ yọmọ gbà yọmọ gbọ ẹtí ọlẹsìn yóò gbọ débi pé wàhálà òní lè bá sọ̀rọ̀ máa ń pẹ ẹsìn ṣe á bí ọwọ́ ọkọ fì tọ ìwọ sì máa wọ pé ó ti di ọfítàkù tọrọ ọmọ ti kúnlẹ̀ fá so nítorí pé ẹtí ọlẹsìn ní kẹfẹ ẹsìn yẹn ó sì ń bẹ lára nǹkan púpọ̀ látara bí ṣe ń wẹ̀wù ẹ mọ̀ bẹ́lẹ̀ sí níbi ìṣẹ̀lẹ̀ sí àbí òye wa torí pé má sàbútàjì ẹni tí ń lo jàlùbá wọn lè gbé àwọn borí wọn bò wá èwo ni wọn bò ẹ̀sìn Islam ó múrù wa sọ yẹn wá àbí òye wa àgbọ̀dọ̀ sàbútàjì tẹ̀sìn Islam pọ́nlé ìgbà tó ti wọ́ sọ tí ọlọ́run bá ń fẹ́ kí wọ́n wọ́ọ́rù rẹ̀ àbí òye ibẹ̀ yẹn fi sàpèjúwe pé tó inṣàlá inṣàlá ọlẹ́sìn kì í ṣe pé akíyèsí. certainly inshallah ọlẹ so lẹ́yìn rẹ̀ wàá tún máa try láti wo àwọn ìṣesí rẹ̀ míì náà di tẹsẹ lódodo ẹni máa ń wá nǹkan wọn máa dáàmà sí ẹni máa ọkọ ọmọ bí ó sì ara rẹ̀ láì lọ tíátà so ẹni tí sì ń wáyà o náà ọmọ bí ó sì ara so nítorí pé náà lè máa

náà bí báwo bí bo má pè júwe kan wa torí gbogbo ẹ yàtọ̀ àfapá lórí àlùwàlá wa àti wàá kírun àbá ti kírun àti parí àlùwàlá àrùn ti kọ apá àti wàá ń pa orí á padà síbi apá lẹ́ẹ̀kan náà apapa wa awa sùn rí pa so àbọ́jú àti ńpẹ̀sẹ̀ ètò túmọ̀ sí pé àti fapá àti pòrí àti pétí àwọn afẹsẹ̀ á padà sójú àwọn afọ apá á parí pétí àti tẹ̀wá fẹsẹ̀ àyọnu àfimú àti ti parí àlọ́ àlà kò burú ká yọnu ká fimú lẹ́yìn ìgbà tá a ti parí àlọ́ àlà kò burú ọ̀dẹ̀ bó ṣe jẹ́ mi. ọ̀rẹ́ mi sọ̀rọ̀ sí. tọ́lá ṣe. bí ẹ bá jẹ́ mú ṣe fi ó ra ọjà sí ọjà tó ìgbà tó ra àwọn ọjà yẹn ní ìjọ tó wà rajà yẹn àwọn tó wọn fi ń tàbí sí nǹkan wọn àwọn ọjà sọ pupa ní ìjà kiri tí ó lẹ́tọ̀ọ́ fóun ló ń mú gbàgbọ́ pé àtẹ̀lẹ́gbẹ́ ni sọ ṣùgbọ́n torí pé nǹkan gbàgbọ́ ń bẹ̀. àti pé téèyàn bá ti ra téèyàn gbé kalẹ̀ èèyàn fi sàmì sí kọ́ wọ́n bá jí. lórí igi téèyàn rà lórí igi. àkókò tó tọ́ka rà lórí igi. ríra èso lórí igi ẹ̀yọ̀ lọ́gàrà rẹ̀.

gáràwù tó wà ń isuju pọ̀ ìṣojú tó wà ń bẹ̀ pọ̀ nísìnyí wọ́n ra èso gbogbo ẹ̀ lọ́ra ọlọ́run nínú àánú ẹ̀ tó tó gbà tí kò tí ì gbà yẹn ẹ jẹ́ one over hundred rẹ̀ gbogbo yòókù ọ̀kan kọ́ọ̀tù olóògbé ẹni tó fún ọ lọ wọ́n ti fi ra rẹ̀ ti fi torí de ilé tó wà nílẹ̀ lámàrà ní ilé tó wà lórí ike àti wàá rà wọn á ní sàmì sí àdó làwọn pupa àbí tẹ̀sùbà àbí kó tiẹ̀ jẹ́ pé bọ́yá ọ̀pẹ̀lẹ̀ àbí